ìgbà yóò tẹ̀lé tó bá sùn lọ. ọlọ́run bò béèrè ìjọsìn lọ́wọ́ ní ilé ẹ̀kẹta àwọn náà lẹ́nu tí láàká yìí ọba gbé gbogbo ìgbà yóò tí láàká yìí ọba ti yẹ ọlọ́run bò ní ìjọsìn lọ́wọ́ ẹ̀. sábà fi yọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún un bẹ́ẹ̀ kò sí kọ́ndíṣàn kan tí wọ́n tún lè wà mọ́ tọ́lọ́run bò gbà yìí tọ́lọ́run ọba ní ìjọsìn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wàá kí dájọ́ yẹn bá fẹ́ mọ́ àwọn olùmọ̀ wọ́n sọ ọ́ débi pé àárẹ̀ náà wá séèyàn débi pé èèyàn ò lè dá ìhà yìí rárá kò sì lè dára gbé mọ́ rárá tójú rẹ̀ bá ń sẹ́kọ̀ọ́ máa fẹ́ yíjú rẹ̀ ojú rẹ̀ ń rójú sẹ́pọ̀n pọ̀n kọ́ máa fẹ́ yíjú kì ìyẹn ni pé tọ́ba dúró yóò jẹ́ kójú yẹn ọ̀ràn díẹ̀ tọ́ba rò kú ojú wálẹ̀ tọ́ba forí balẹ̀. yóò jẹ́ nìkan ṣe pé ojú yẹn fẹ́ pàdé dá láwọn àyè kọ̀ọ̀kan yẹn ni wọ́n máa wá fi ọkàn tàbí kọ́ máa fi ahọ́n rẹ̀ tọ́ba lágbára ní méjèèjì kọ́ máa fi yún tá a máa ń wí láyé kọ̀ọ̀kan tọ́ba lágbára jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kó lo ìka ọmọ níka rẹ̀ ìfábẹ̀ láyé mo dúró yọ náà dúdú tó dúró yìí ohun tá a máa lórí ìlú yọ máa sọ ó sì nàka báyìí ìyẹn pé ìnira ilé ẹ̀ tó bẹ̀rẹ̀ jẹ́ àwọn àárẹ̀ tá a wá irú àwọn àárẹ̀ yẹn ọlọ́run má fi ṣe wá irú àwọn àárẹ̀ tá à ń sọ yìí ẹ̀rí ń fọ́ mi èyí ń dùn mí inú mi táífọ́ọ̀dù ń ṣe mí ìgbélé ìnàgbàdo ìṣẹ̀lẹ̀ òye nítorí tóun lè rí tọ́ba ti lágbára tó tọ́ba lágbára ó lè gbajà náà lọ́wọ́ yìí èyí tó tó lè má jẹ́ kéèyàn wá sí ìyàmá kéèyàn wá sí ilé tọ́ba lágbára ó lè gba kéèyàn kí ní àkókò rẹ̀ lọ́wọ́ èèyàn kéèyàn máa fi ìrun bóòlù lápèjúwe kọ́ máa lọ kí papọ̀ ní àkókò àfíà ìrun mọ́gòdì kọ́ máa lọ kí ní àkókò ìṣáì tí ó kì papọ̀ látara rẹ̀ nígbà tí kí ń lágbára bọ̀ ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé bóyá ààrẹ wa ń ṣe èèyàn ní ààrẹ òṣèlú gan èèyàn sì jọ sílẹ̀ ọ̀rọ̀ tó ń yanjú lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé ọlọ́run ọba ò ní ìdí ẹ̀ ọlọ́run ọba ò ní ìdí ẹ̀ mọ́ òun tọ̀ ń ní ibi àtàwùbàtàn nàṣọ̀hà òun ń kùwàdà pátápátá pé á mọ́tàbórú lọ́dọ̀ ọlọ́run ọba mi kí n sì tún ṣe owó ẹ̀mọ́ láyé yọ̀wá fẹ́ bẹ̀rẹ̀ ìjọsìn rẹ̀ nígbẹ̀dì àárẹ̀ òsì o kátà àgbẹ̀pẹ̀ ń gbé fáàrẹ̀ ìsìn tó ṣe pé àsìkò táàrẹ̀ bá ń ṣe ìyẹn yẹn àsìkò yẹn di ẹlẹ́yìn kí ni ó gbìyànjú àti ọlọ́run ọba súnmọ́ ìbába yẹn bá tẹ̀ mọ́ gbà yẹn. wọ́n sì kọ́ kalẹ̀ pé ńgbà tára òní yẹn bóòlù yẹn ti máa ń súnmọ́ lọ́wọ́n ọba ń gbà yẹn ìṣe ìlànà ìdí wọn jọ ọkọ̀ kalẹ̀. ṣùgbọ́n gbàtà wa ní yẹn jẹ́ ńlẹ̀ yẹn ní bùkátà sí ọbẹ̀ lọ́hùn ihun tó lùdí bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ti mọ̀ bá ààrẹ ó ti bísì fún gbogbo ohun tí ayé máa ń bísì fún àárẹ̀ lọ́dà ló mọ́lẹ̀ báyìí títún ikú òun ló nira rẹ̀ àsìkò tó wà nínú ara ẹni lọ́wọ́ ẹ̀kọ́ fi ra rẹ̀ lẹ́kọ́ lọ́hùn òun lẹ́kọ́ fi tìjọ sí kọ́ lọ́hùn ìgbà yẹn wọn lọ́pọ̀lọpọ̀ wà fi jọ sí ilẹ̀ ló fi máa ń jọ́ fáwọn afá máa ń sàlàyé pé gbogbo ẹ̀ka rẹ̀ bá ń ṣe tó wà ní ìwòsàn nínú ojúṣe àkọ́kọ́ òun ni pété abọ́lọ́ sàbẹ̀ ẹ̀wò rẹ̀ òun ti ká sí ìrọ̀ rẹ̀ pété ń jẹun nínú ojúṣe tí wọ́n gbé lé wa lọ́wọ́ ní ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú báyìí ṣe ń ṣe ń yí ọlọ́run bá ní ẹ máa ṣe òun bí bá ń kí yọ sọ alihamudulila ní nkí o ó ah! yẹ máa bí òun á gbé tóbi fún kó sì tóbi tó bá rà lè sàlù aláàmì kò lè ẹ ṣe fẹ́ àmọ́ mi a ní ilé ìdílé bí mo wà ní àfa ẹgbẹ́ ìlọba ń gbókù láwa tàbí kí wọ́n bá wọn bu ìyẹ̀pẹ̀ sínú gbàtà tàbí sínú kéka tí n lè ṣe fúnra mi ẹ̀jẹ̀ wọn bá ń jẹ èyí ò lè. gbogbo àárẹ̀ tí wọ́n ń ṣe àárẹ̀ yẹn ó jẹ́ pé kò sí ìkẹ̀kẹ́ tó ní ìkìlá lára ibi tí èlé lóhùn ó ṣe táyà márùn gẹnu ara ojú gẹ́gẹ́ la ní àdéhùn débà àfidẹ́ǹtì ojú gẹ́gẹ́ pé ìsinmi gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀ láti fọwọ́ pa ní táyà márùn. ọ̀tẹ́kùn láàmú sátọ́tù kọ́kọ́ ọlọ́run bàbá gbára rẹ̀ ṣe mọ́ ìwé ẹni bẹ́ẹ̀ yẹn ọlọ́run bó ní ibi táyà máa ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́nà lọ́wọ́ àti ibẹ̀ ọlọ́run bó ti gbà yóò kì í bẹ́ẹ̀. ṣùgbọ́n fún wájú fáwọn ẹni pé èèyàn èèyàn wá èèyàn wá ṣe òun tó ń tọ̀ ọ̀kẹ́ nù kẹ́lẹ́ jù lórí láti ṣe aláwọ̀kọ́ ni pé bóyá kọ́ mọ̀ pé kí ààrẹ bá ṣe èèyàn ọlọ́run ọba ògùn yẹn ní ìjọsìn a máa ní àkókò ìgbà tí ọmọ ìdókọ̀ lálàáfíà ní ẹ̀sìn lẹ́yìn tó bá àárẹ̀ òkè tẹ́lẹ̀ náà ìjọsìn rẹ̀ jákujáku ní máa ń ṣe àárẹ̀ tó wá dé ọ omi ń parọ́ mọ́ ọ̀kan ní méjèèjì yẹn ní tó bá wá ṣe ìwòsàn tí ń bẹ fún lẹ́yìn pé ọ mọ̀ fóun máa ṣe àwọn torí fún àwọn bàbá máa ń ṣàlàyé nípa pé tẹ́lẹ̀ mi bá kú wọn a máa dá ọ̀hún wà lọ́wọ́ ní kú pàdé ẹ̀ o ẹni tó bá fẹ́ sísẹ́ ọba mu kọ́ máa òun kí torí báwọn ní pé àmọ́ àárẹ̀ tí ó ṣe wá tí sì dìde ọlọ́jọ́ kí ni bóyá nígbà tá a rẹ ìpè ní tí àárẹ̀ bá padà kú òfin tán a máa kí padà lá torí pé àárẹ̀ tí ọba bọ́ lọ́jọ́ lọ pápá tó tó bá padà dàsìkò ògbà tó fẹ́ mọ́jọ́ lọ tó fẹ́ mú mi lọ ọ wà lọ́wọ́ wákàtí tọ́lọ́ bá gbé kalẹ̀ fún tọ̀hún tàbọ́jọ́ tọ́lọ́ bá gbé kalẹ̀ fún tọ̀hún àsìkò ògbà yẹn wá gbọ́n yín létí fún kíwọn àbí ó ti máa sọ á àná ọlọ́run ló kù fún báyìí èyí tí làákàyè rẹ̀ ti kún bí àti gbogbo ọlọ́run bò ní ìdíjẹ́ fún lọ́wọ́ rẹ̀ ọlọ́run bò ní ìdíjẹ́ fún lọ́wọ́ ni wọ́n máa kí bá a ní wọ́n sàlọ̀ alágbọ́n ó lè máa dami sójú ó lè torí tó bá sáyẹn ni ó ti máa kú ìbéèrè díẹ̀ ṣe pé àwọn tó bá mọ̀ nípa bí kú ṣe máa ń wá sáyẹn díẹ̀ díẹ̀ wọ́n ti máa rí àmì rẹ̀ ìyàwó ìta mọ́lá tó mọ ìṣẹ́ lára ẹni kò sí èyí dá wa lóhùn mọ́gà gbogbo ohun táwọn yẹn kò ní dá wa lóhùn mọ́ so irú ìgbà yẹn ọlọ́run kò ní ìjẹ́ ìlọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n síwájú ìgbà rẹ̀ síwájú jẹ́ pé à ń béèrè béèrè lọ rẹ̀ kí n fún wa létí tẹ́ ti jẹun kí n sì jẹun kí lẹ́wàá jẹ ìtì jẹ kankan ní ìtì àdúrà àsìkò báyẹn títí méjì wà ọlànfààní àtúnṣe wọ́n tẹ́ tó bá dé béèrè lọ́wọ́ rẹ̀ ní pé abéèrè he ó lè bí abéèrè bí ó tún padà sí he bàtà ìyẹn ti yẹ ìjọ ti yẹn ọlọ́run bá ti bùn lákòókò gbà bá a ló fi yan yóò forí balẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ṣùgbọ́n tí ọba ti jáde kò gbà yẹn kò sígbà tí ìròyìn rẹ̀ tó jẹ́ pé táà rẹ̀ bá ń téèyàn nínú ojúṣe àkọ́kọ́ tẹ̀lé ká máa rẹ̀ létí nípé máa ké wo o máa ké òun lẹ́ o múra sí òun rẹ o mójútó wo o ọba yẹn tó gbọdọ̀ bá lè dúró jókòó kú táyà gbọdọ̀ bá lè jókòó tákàtà ọgbọ́n kú èèyàn náà gbọdọ̀ rí òun mú wa náà máa ká ẹ̀ lẹ́la àmọ́ báyìí yóò ká lámọ ìyá rẹ̀ ní tó àyàfi nǹkan ẹgbẹ́ tàbí àbísọ̀ wọ́n náà sára àwọn. Tẹ́gbọ́n mi ìjọba bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní kásùbà lásán ṣe sí òkun ẹni bẹ́ẹ̀ ti sọ yìí o ń bẹ́ẹ̀ lásán in period aṣọ ok but mo gbé àti ṣáì pọ̀ wá jù yóò máa ṣe wáàdì fún náà dé ìrọ̀rùn yóò máa ṣe wáàdì fún dé ìrọ̀rùn náà tí ìbá ti sẹ́ni tí wọ́n bá dé sínú pé bọ́lọ́run bá ní pé àwọn àwọn òbí rẹ̀ já lágbọ́yé wọ́n sì rèé láti kéde gbogbo wa tá a bá ti gbẹ́sẹ̀ náà làgbàgbọ́n mi bẹ́ẹ̀ kọjá rí ẹni pé àwọn ọ̀fẹ́ ní ọ̀pọ̀ máa já rọrùn káwọn kan tó já rọrùn wọn ní pípé gbogbo àfẹ́ńtà wà ní kéékèèké tó ní gbogbo àdúgbò yìí mọ́sáàsì jàmá tó náà jùmọ̀ nígbà náà ìrún jùmọ̀ bá ṣe rí yẹn ní gbèsè rẹ̀ ìmáàmù máa ṣe òtúbà lọ́wọ́ láì jẹ̀mọ́ akásíbà ìmáàmù máa ṣe òtúbà lọ́wọ́ ni o ẹ̀hún pé yẹn wà lé òkọ́ ní fúlàní yẹn yẹn àṣùbà rà sí àṣùbà ètò ohun tó gbé gbogbo ìbẹ̀rẹ̀ kásíbà àtàrọ̀ ẹ̀yìn pé sickness gidi ọjọ́ kan wọn bẹ tó wá jẹ́ pé èsì ìkásíbà wọ́n sì gbé e sáà wú <laughs> Who this is it? In fact, fọsáyé bọ́sù báyìí wá kó tó ní bí wọ́n kú fún ara àbílẹ̀dẹ̀ rọ́ọ̀gì èmi à sófò òdo lélẹ́yìí bá dé òdo gidi. ó gbé tí èèyàn bá sì lálàáṣà nínú ìjọsìn gbogbo owó tí gbogbo ọgbà tí ìwé ìmúra bíi ninety two ninety one ninety one ninety two ninety three gbogbo táìmù yẹn láti sábà máa ń ṣe jẹ jàmáà tó lè fẹ́ náà jẹ́ mọ́ gbogbo àdúgbò ìfarata ìyẹn pé tá a bá ń sọ nípa àdúgbò yìí tí mo pàdé òní wọ tẹ́wọ́n ọdún ìlú nípa àdúgbò yìí òní ní màkà kan lè ju jàmáà tó náà lọ. àlùmọ̀hìn ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá rí báyìí ní ọ̀bẹ lọ́wọ́ bá fúnra rẹ̀ kí tọ́lọ́ gbogbo ìran rọrùn tàbí tọ́lọ́ bá rí bọ́ọ̀ rẹ̀ ẹnìkan rí bọ́ọ̀ rẹ̀ níbẹ̀ ló máa ṣe wá sí ló máa ṣe wá sí ìdí pọ́lọ́ bá ní sọ pé àyìn ìnàbí sọ́mọ́ ìwọ sọ́lá ẹ wá rìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ̀lú sùúrù àti wọn kékeré ẹ̀rí òun yẹn pàdé nínú ẹ̀há lákẹ́bí ẹ̀rọ ọlọ́run bá yẹn lọ́gẹ̀dẹ̀ ilé ẹ̀kọ́ àti ìwọ́n tẹ̀ wò yìí lákẹ́bí ẹ̀rọ ó tóbi ó tóbi ìlà àlàyé ọ̀ṣẹ́ àfẹ́yìn tó bá yẹ kó bóyá ìfáyọ̀ ọlọ́run ọba ló mú mú láyà rẹ̀ mo ló jẹ́ kó ọlọ́run ọba máa ń fẹ́ ìnira ọ̀ tọ́lọ́run bá ti tọ́lọ́run bá ti ní kọ́ ìyàn ní ebi débi pé ìyẹn ń rí ìjọsìn mú wá lákòókò rẹ̀ wákàtí márùn-ún ńlá tó lọ́wọ́ bá ṣe fún ìmúlẹ̀ ayé rẹ̀ jẹ́ àwọn míì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àfa ni wọn ṣùgbọ́n tó lọ́wọ́ òsè lọ́rọ̀ wọn bọ́dá àti ń bẹ wọ́n ti sára ìdílé nínú àwọn àkọ́kọ́ ní níbọ̀ ọ̀dà tó já àgbà àfa ni àkọ́fà ni wọ́n ti jáde lẹ́gbẹ̀ẹ́ bàbá bàbá lẹ̀ bàbá wa kílàǹtì olókùúta àwọn pọ́sẹ̀ tí wọ́n wọn pàápàá gbogbo wa àti làwọn àti ìjà ìjà lọ kí òun ní mọ́sálásí ọbẹ̀ ìdè báyìí sínú ilé wọn. ń bọ̀ ọ padà ájà ájà lórí àtàṣù wọ́n wàá kó lórí rẹ̀ lọ́ba àtàṣù wọn lọ kí papọ̀ nínú ilé nìtọ́jú. tọ́ba ti mọ́ gúbí àṣà ẹ̀ wọ́n fi mọ́ gúbí lẹ̀ lásìkò ṣáà ìfọ̀n wa lọ. bí wọ́n ti ń ṣe tó ìlọ́bọ́ lọ́hùn-ún àfáàsì tọ́lọ́run bá tọ́ba báyìí yanjú rẹ̀ bí pé ọlọ́run ní kéèyàn orí máa rí ìrìn yẹn kí dáadáa lákòókò rẹ̀ so ọlọ́run bá nínú orí tó ṣe fún yìí nínú ilé ayé ìlọ́jọ́ àìmọye ẹlòmíì ti tẹ̀síwájú àti èsì rárá bàbá wa bá kọ́ ilé wọn èsì wọn rárá àwa mọ̀ wọn dáadáa wọn èsì rárá ẹ wọ́n tẹ́ mi làákàtó kò rọrùn fún wọn àtùbá ara àtùbá ìwọn àtùbá ara yìí tí wọn ti wá ti wá àti àbó ti dúró lẹ́yìn ní láì sínú ìta à ń sá láwọn ọ̀sẹ̀ báyìí àbó ọba bá wájú ó bẹ̀rẹ̀ wá ẹ̀ ipá dẹ̀wò lájú àdẹ̀wò lágbàá yìí tọ́lọ́n bá bá ṣe onírọ̀rùn fún yẹn tọ́lọ́n bá ní pépé yẹn orí mú wá dáadáa ága mi ní mọ́tìlá ṣùgbọ́n àwọn ìwọ̀ tààlà àlàyé nìkan tó ìjẹra ọlọ́run bá tọ́lọ́run bá pé lé ẹ̀dá lórí ṣùgbọ́n tọ́lọ́run bá sì ṣe é fún èèyàn máa bá abẹ lọ́hùn òun yóò sì máa bẹ lọ́hùn bá fúnra rẹ̀ torí pé kéèyàn orí mú dọ́dọ̀ ọlọ́run bá lẹ́yìn ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí ọjà gẹ́gẹ́ bíi máta náà lè ṣe ọjẹ́ mùsùlùmí ọ̀pá àti ìgbésẹ̀ torí pé kò sí kọ́ọ̀sì gẹ́gẹ́ tó fẹ́ jẹ́ láti ṣẹ̀dẹ̀ pé bàbá ti ní ìgbésẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ wọ́n máa retí mathematics náà mathematics náà wà láì lẹ́bi sọ̀lá tọ́lá bá ti ní kó orí yẹn náà mú wá gbogbo sẹ́yìn ó kú wọ́n lè máa kojú òkú tọ́ láti ní bí àwọn wo ti ní méjèèjì yẹn ọ̀rẹ́ ti yẹn bí bẹ́ẹ̀ ni alẹ́ islam ọ̀sọ̀lá níyàn orí islam mú dọ́dọ̀ ọlọ́run ó sì rí ìdí dọ́dọ̀ ọlọ́run tàbá mọ̀ pé tàbá lẹ́yìn mú mathematics ó lè ní c six ó lè ní c five ó lè ní c four ó lè ní b three ó lè ní b two ó lè ní a one kò bẹ́ẹ̀ náà wà ní ọ̀rọ̀ bá a ti jẹ́ pé bá a ti ń kì í yẹn pé pé tàbá ara wọn tó ti jẹ́ pé ń kì pé ó sì ń kì lákòókò rẹ̀ níbẹ̀ ni fíìsì ti ti bẹ̀rẹ̀ lápèjúwe ṣùgbọ́n mẹ́rin ní rí mú wá ọ̀ sí ìṣẹ̀wù mẹ́ta ní rí mú wá iye méjì ẹyọ kan ní rí mú wá kò jẹ́ rí ìkẹ́kẹ́ mú wá ẹ̀fúnà ní gbogbo owó àwọn yẹn ṣùgbọ́n tọ́lọ́run bá ní kéèyàn máa rí kí pé kí sì ń kí lákòókò rẹ̀ níbẹ̀ ni fíìsì ti bẹ̀rẹ̀ ọwọ́ wà lọ́wọ́ bó bá ti rí kí bó bá ti fi tẹ̀rẹ̀ rọ́lọ́run bá kí bóò ló ṣe pé àwọn gbólóhùn tó yẹ kí wọ́n náà pè ń bẹ̀ yóò ti máa wáyé wá sáàlì sí ibà sí ìfọ̀ tó wọ́n lè lẹ́yìn mọ́ta bí làárà àpèjú ìlànà wa o ọlọ́run bá lọ́mọ bí ṣe máa ń yanjú ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tó fẹ́ tẹ̀sán lọ. alimọ̀hìn òun ni pé èèyàn bẹ̀ lọ́run bá lórí lórí ara rẹ̀ kó tó dídọ̀ gbèrè àlè fìyàmà tọ́lọ́run bá balẹ̀ fẹ́lá tí ó sì dájọ́ fún mi. ìrọ̀lọ́run bá sọ lọ́pọ̀lọpọ̀ nínú àyà pé òun náà bó ṣàbójútó ìtẹ́nìyẹ fún ọ inna an-nasa anfusahum yazlimun ṣùgbọ́n àwọn èèyàn fúnra wọn ṣàbòsí ara wọn ọlọ́mọdé àwọn àna tí ìlú ara wọn.